tó ṣe ti gbọ́. òpómúléró tv ti débi àṣẹ̀ṣẹ̀ yọ. sórí ilé iṣẹ́ tẹlifíṣàn ìpínlẹ̀ èkó LTV eight pẹ̀lú ọ̀kan òjọ̀kan ètò yorùbá alárinrin àgbéyẹ̀wò fíìmù oge ṣíṣe eré ìdárayá ìgbé ayé àwọn ènìyàn jankan-jankan àwàdà àti ìròyìn ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi láwùjọ. ilẹ̀ káàárọ̀ oòjíire yorùbá lórílẹ̀‐èdè wa àti káàkiri àgbáyé ẹ darapọ̀ mọ́ wa ní ọjọ́jọ́ sátidé ní dédé aago mẹ́sàn-án sí aago mẹ́wàá ní àṣálẹ́ ní iléeṣẹ́ tẹlifíṣàn ìpínlẹ̀ èkó Lagos Weekend Television òpómúléró TV gbogbo igi télégbèdé bá fọwọ́ bà dídùn ní dùn. balẹ̀ bí ọ̀wàrà òjò. Àjùbà kọ́ra bàtà tó tọ́lé aláyọ̀ òrò káàbọ̀ sórí àwọn bàǹkọ́ ètò ayé ayé wa àdùn gidi gan. ètò ọ̀kan ọ̀jọ̀kan lórí àwọn ohun ìmọ̀wòrán wa ẹ̀kọ́ àṣà ìṣaralóge ìdárayá o ìròyìn ìṣẹ̀lẹ̀ àbọ̀túngbọ̀ látilẹ̀ Yorùbá lókè òkun ẹ̀kú kalẹ̀ sáà gbolé òkun lérò bàbá bọ̀dá wa sísá ẹ̀yin ọmọdé ilé ẹ̀kú ìkàlẹ̀ níbẹ̀ ń Túndé Kèlání lóní kàkí gbogbo ìgbé o ayé ìwà àdùn gidi gan gbogbo ògúnlérò tí lóní kàkí gbogbo yìí o ayé ìwà aládùn àlóyè. Fikima, fikima, tuwa Ayelele Ayelele Mo rántí nígbà tí mo wà lọ́mọdé Kìsì pọ́n mi, mi máa wípé ayé ní. dáadáa kì á bára ni àtúntí wá lè ní o pẹ̀lú ìṣẹ́ tí wá pẹ̀lú àwọn ètò yín a máa ń fẹ́ràn láti kárò orúkọ tèmi oníṣe olúwatóyìn ọmọtúbúra ni ìsàndẹ̀ ti mọ̀ pé nùṣẹ́ ti ṣe ní òpómúléró tv àkójọpọ̀ ìròyìn láti àwọn ẹ̀ka ìpínlẹ̀ ìwọ̀ oòrùn ilẹ̀ yorùbá pẹ̀lú tolúlọpẹ́ ìbíkúnlé láti ọwọ́ Dawn Commission òun a máa ń kọ́kọ́ mú bẹ̀rẹ̀ ni lẹ́yìn yẹn a tún wá gbọ́ ọ̀fọ̀ láti ẹran ẹ̀ yóò kọ fíìmù yẹ èrò lọ tẹ́lẹ̀ yẹn lẹ́bẹ̀dẹ̀ tí gbọ́ ọ̀fọ̀ lẹ́rùn ẹ̀ tán a tún tẹ̀síwájú pẹ̀lú fíìmù nẹ̀ níbòyá bá tó sáwọn arídèdè yìí mo ti wá fọ̀ yìí àti oríṣiríṣi ètò yóò máa ń yàn ó ní àmà tí kò kalẹ̀ ń ran ní èní ni ní orí òpómúléró tv ẹ̀ sáwọn arin ní báyìí Anjẹ́dẹ́ Alábá Tolúlọpẹ́ Ìbíkúnlé di fún wa ní àkójọpọ̀ ìròyìn ó yà àjẹdà lọ. èyí ni àkójọpọ̀ ìròyìn àwọn ẹ̀ka ìpínlẹ̀ ìwọ̀ oòrùn nàìjíríà láti ọwọ́ Dawn Commission Tolúlọpẹ́ Ìbíkúnlé ni orúkọ mi ìkìlọ̀ kan ti wáyé láti ẹnu ọ̀gbẹ́ni Festus Ọlájídé tí ó jẹ́ òṣìṣẹ́ àgbà jùlọ permanent secretary fún ẹ̀ka ètò ẹ̀kọ́ ìmọ̀ sáyẹ́ǹsì àti iṣẹ́ ọnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìkìlọ̀ yìí ni fún àwọn olùdarí ilé ẹ̀kọ́ girama láti yẹra fún gbígbè lẹ́yìn àwọn ọmọ ilé ìwé ní ṣíṣe màgòmágó nínú ìdánwò bí àwọn akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ náà ti ń gbáradì fún ìdánwò láti bọ́ sí ìpele tí ó kẹ́yìn ní ilé ìwé girama ni ìkìlọ̀ yìí wáyé ìjọba gómìnà ayọ̀ fáyọ̀ṣe ti ìpínlẹ̀ èkìtì ti gbé iṣẹ́ ìpèsè àga àti tábìlì fún ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí owó rẹ̀ jẹ́ mílíọ̀nù mọ́kàndínlọ́gọ́ta náírà fún akọ́ṣẹ́mọṣẹ́ oníṣọ̀nà igi àti àwọn ajórin tí ó jẹ́ ọmọ ìbílẹ̀ èkìtì ètò ìpèsè àga àti tábìlì yìí ni ó wáyé lábẹ́ millennium development goal ní ìpínlẹ̀ náà one thousand two hundred and fifty ní iye àga àti tábìlì tí wọ́n máa fi owó náà pèsè fún àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní àwọn ìjọba ìbílẹ̀ bíi Adó Ìkẹ́rẹ́ Ìkọ̀lé Ìleje méje Ìrẹ́pọ̀ ọdún Ìfẹ́lódùn àti Ìṣẹ̀ọ̀rún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Abíọ́lá Ajímọ̀bí sọ fún àwọn òṣìṣẹ́ àti olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ó mọ ibi tí bàtà ti ń ta wọ́n lẹ́sẹ̀ látàrí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí tí ó dorí kodò. gómìnà Jimobi ní èròǹgbà ìjọba ọ̀hún láti mú ìgbéga bá owó àpọ́sápò ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kò wà fún níní àwọn ará ìlú lára bí kò ṣe láti ṣe ojúṣe rẹ̀ ní pípèsè ìgbé ayé ìrọ̀rùn fún àwọn ará ìlú gẹ́gẹ́ bí ó ti yẹ nínú ètò ìṣèjọba àwa ara wa. kójọpọ̀ ìròyìn àwọn ẹ̀ka ìpínlẹ̀ ìwọ̀ oòrùn Nàìjíríà láti ọwọ́ Dawn Commission kò ní jù báyìí lọ ẹ ṣé púpọ̀. pomulero, pomulero, oh pomulero, pomulero, oh pomulero, pomulero. chosen us and given us the type of culture that is meant to unify the world, to unite men. So it is not because of the religion of the people who were preaching in Oyo, in Oyo towns in those days that our people began to attack them. Our people began to attack them because they were being rude. They were being nasty to our rulers, our chiefs, our culture, our everything. And so people began to attack them. And they began to run back to Hausaland. Then those of them who were Yoruba ran to the city of Ilorin, where there was already a rebellion against the Alaafin rebellion was led by a man called Afonja. He was the Areona Kakamfo of the empire. His duty as Areona Kakamfo was to protect the, your homeland. Now he turned the power that was given to him against the Alafin. And when the Muslims began to arrive, he then made a public statement, a public invitation in 1817 to say any Muslim who is afraid in his homeland that he will be attacked, who is afraid in his hometown, in your land, that he will be attacked, is free to come to Ilani and so large numbers of Muslims fled to Ilorin, and Ilorin became instantly a Muslim city. There was a man called Alimi, a Fulani man who used to go about peddling charms. Afanja invited him too to come to Ilorin and make charms for him and his army. And within the army, the uh, soldiers appointed him as their imam. He was no conqueror. He was not a conqueror. He was not a fool animal conquering Yoruba land or conquering Ilorin at all. He was just one humble medicine seller whom Afanja invited to come and live in his town. Afanja invited many people to come and live in his town. Some of them were Muslims, some of them were not Muslims. This one man happened to be a foreigner who was a Muslim. And he became the chief imam of the Muslim community in Afanja's army. It was because he was in that type of position as, as chief imam in the army that when Afanja died, he was able to get the Muslim community in the army to appoint him as the chief imam for the whole of Ilani. And he ultimately was accepted by the predominantly Muslim community in Ilani as the ruler of Ilani. So it's not that Ilani was conquered by anybody from anywhere. Ilani was not conquered by the Fulani. But after the Ilorin people had done that, the Yoruba people were horrified. What is gone wrong with our brothers in Ilorin? They've made a foreigner their ruler. We must throw him out of the place. So, volunteer armies emerged to go and attack Ilorin and drive the foreigner out. Unfortunately, they were not well organized, they were not united, they would go excitedly to Ilorin and, and sometimes without even fighting, they would be driven back by hunger. Finally, one major attack did occur in 1835, led by the reigning Alaafin of the time. He lost because the army just disintegrated under him. And he himself lost his life. How he lost his life is a story that the Yoruba people must learn. I will find another time to tell that story. You want to hear it now? Okay. Be ready to shed tears. Oh, máa sọ fáwọn èèyàn pé mi wọ music music ló wọ̀ mi mo jẹ́ bí quiet person mo more of eh, ẹni tó jẹ́ mo sọ̀rọ̀ jù so wọ́n máa sọ pé bó o lè fẹ́ ṣe music ìwọ tó ń sọ̀rọ̀ ìwọ tó ń tijú yìí àmọ́ ẹ̀gbọ́n mi bàbá dé wàá sọ mi ah, àmọ́ nǹkan tó bá yẹ pé nǹkan tó máa jẹ fi oúnjẹ sórí plate yẹ àwọn láti láti ṣàpọ̀ àmọ́ bó àti máa balance méjèèjì mo ní personality ti ilé àdẹ́ni ti rí stage. ó ní orí kankan tí mò ń jẹ tẹ́lẹ̀ nítorí mo bẹ̀rẹ̀ pẹ̀lú rap gbà yẹn so but orúkọ yẹn orúkọ yẹn ó ní bó kò yẹ mi sí mọ̀ ẹ̀ sọ ni àwọn ẹ̀gbọ́n mi máa sọ gbà ah, orúkọ yẹn ò lè lò fún kò bá character lọ kò explain personality ẹ̀ tó so wọn á ní pé káwọn wọn máa bá mi wá orúkọ kan wọn á ní ó yá ẹ máa wá ẹ̀gbọ́n mi ọkùnrin àti obìnrin wọn so ọkọ bẹ̀rẹ̀ sí wàá sọ okay sound music is sound so sultan of sound like the king of sound so different sounds tí mò ń ṣe mo lè sọ pé sound kan ni so the king of all the sounds mo ní okay bóyá náà mo dẹ̀ láìké mo dẹ̀ gbà bẹ́ẹ̀ àwọn ẹ̀gbọ́n mi lọ fún mi lórúkọ yẹn sound sultan that's the sultan of sound. I spend my money every day on top woman I no care if she walk away to another man. mo mọ ọkọ music kankan mọ̀ mo mọ̀ pé mọ́mì mi ní music nínú wọn mo lè gbàgbé mo wọ world cup world cup náà tí à ń wò a kàn sí kíni a kàn ń wo tí àwọn òtí ẹ bá ó má jẹun a kàn kọjá ni a kàn kàn Bolivia múra àwọn Germany máa ń lu yàn pa ni ìjọba kan ṣáà kọrin mo ní à ah, kíni mọ́mì yìí kọ you know just somebody but growing up a ṣe à ń understand pé ọ̀dọ́ wọn láti mú talent yẹn and that mean all dẹ̀ mọ̀ draw so èmi tún máa ń draw so wọ́n pé mo ko balance balance out sa mo believe pé music ní different um, characteristics táwọn èèyàn máa ń wọnú ẹ̀ music wà ara music yẹn ó lè jò sí ó ní mi ó lè kọrin along pẹ̀lú ẹ̀ ó dẹ̀ ní mi ó máa fi ń ronú jinlẹ̀ ni so component èyí tí wọ́n fi ń ronú jinlẹ̀ yẹn mo máa ń dùnnú dáadáa màá dẹ̀ fi wò màá wò pé kí ni òwe tó ń panu kí ni kí ni nǹkan tó ṣe nínú orin yìí kí ni máa yín tà láti sọ ń báyìí so irú àwọn orin yẹn ó máa ń dìmú gan. musician wọ́n máa ń jẹ́ èèyàn tó jẹ́ pé bíi machine ni wọ́n machine dẹ̀rẹ́ gbogbo wọn ní different different different setup so machine tèmi ò lè dún bí machine títì èyí mo ní story ti tèmi tí mò ń bọ̀ pẹ̀lú mo ní personality mi mo ní mission mi mo dẹ̀ ní purpose tí mò ń rò pé wọn yẹ kí n ní so music dẹ̀rẹ̀ mo dẹ̀ tí wò mo ní ah music yìí kan tá à ń pè music yìí a kàn ń mú bíntín ni o ó lágbára gan ó lágbára ju mínísítà lọ ó lágbára ju president lọ bí mo bí ó ṣe wà yẹn because tẹ́nìkan bá release orin lẹ́nu ó tẹ́ ṣe òde ní sin tó yẹ pé tẹ́ bá release orin mp3 ó ti lọ gbogbo ayé lè gbọ́ ní two minutes bóyá lè trend sí ẹ gbogbo ayé lè gbọ́ ní two minutes so irú nǹkan yẹn ní power ó ní ó ní power tó lè ṣe ó ní nǹkan tó ó ní message tó lè pass so máa gbé ká má máa underuse music so máa make sure pé kò sí nǹkan náà tí mo fẹ́ kọ mo láti ní nǹkan kan tó ń sọ̀rọ̀ pa ó lè má jẹ́ government ó lè má jẹ́ wọn ó lè jẹ́ human life ó lè jẹ́ ọmọ ó lè jẹ́ girl ó lè wọ́n láti ní story ó máa lè mú nǹkan bí mẹ́ta nínú ẹ̀ wàá lè kọ along wàá lè jó sí i wàá dẹ̀ lè mú ọgbọ́n yọ náà. as a musician kò tí mi lè ṣe ń gbé kí n máa lórin mi láti máa correct àwọn kan àti máa prefer solution pé ó oh, àṣeṣe báyìí àbá ṣe báyìí àbá ṣe gbá àbá ṣe àwọn So, ọ nǹkan tí máa ń ṣe pẹ̀lú orin mi ń gbà yẹn nìyẹn èmi dẹ̀ rí ìgbà mo ti kọ́kọ́ kọrin orin tí mo kọ tó jẹ́ gẹ̀ǹgẹ̀ǹ nígbà yẹn àwọn èèyàn máa ń sọ pé mo ò bẹ̀rù o mo mọ kò ní pé mo láyà lọ títí bẹ́ẹ̀ àmọ́ tí bá ti ń kọrin yẹn mo kí ẹ̀ pa anything mo máa kọrin yẹn because mo believe pé ó need yẹn the society ó need orin yẹn so ìyẹn need tí mo wọ́n need orin yẹn ó ju any fear lọ so as at that time mo nígbà tí màá lọ sí mo ti kọrin yẹn rí ní. social criticism èèyàn lè ṣe anything tó bá ní ṣe tó máa ní value tó máa gbé message ìyẹn ni mo máa ń ṣe. Òpómúléró Òpómúléró Òpómúléró Òpómúléró Òpómúléró Òpómúléró.